à ń gba gbogbo ẹ̀yin ọmọ ìlú níyànjú láti tẹ̀síwájú nípa mímú àwọn ìlànà ìdènà àrùn covid-19 ní òkúkúdùn wíwọ ìbòmú fífọ ọwọ́ ní gbogbo ìgbà pẹ̀lú ọṣẹ tàbí fífi oògùn pa ọwọ́ fífi àlàfo mẹ́tì kan jìnnà síra ẹni ó ṣe pàtàkì fún ààbò wa fún ààbò àwọn ọ̀rẹ́ wa àti ti ìdílé wa ẹ máa wọ ìbòmú dáadáa pàápàá tí ẹ bá wà láwùjọ níbi tí kò ṣeéṣe láti fi àlàfo sáàrin a aṣọ lójoojúmọ́ pẹ̀lú omi àtọṣẹ ẹ lọ sílé ìdòtò tí ẹ bá ti ń húkọ́ tàbí tí ara yín bá ń gbóná tí ẹ bá ní ìṣòro láti mí jálẹ̀ tàbí tí àwọn àmì covid-19 mìíràn bá ń farahàn.